أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فنوما الحديث فإنما هو خبر أنا ذلك سيقول حديث صحيح káyé tó parẹ́ ẹnìkan ó gbẹ̀gbẹ̀ sáré kan kọjá yóò wá sọ pé yálà ìta ni kọ́ńtò náà mọ̀ kó sì jẹ́ pé mi ni mo wà nípò ẹni tó wà ní sáré wọ́n ní hàrá kọ́bà ìròyìn nìyẹn pé fàyàkúùnù yóò padà wáyé yóò padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tá a yẹ bá fẹ́ parẹ́ ṣídà tí wọ́n yóò ń zèrè bí náà fàyẹ́ ń zèrè bí náà sátara ìnira táwọn èèyàn wọ́n mọ̀ ní tọmọ rí ń jọ́nà. ìfàsádì hàlì fìdí nínú rẹ̀ ni pé ìfàsádì hàlì fìdí nínú rẹ̀ ni pé ipò táwọn èèyàn máa wà ń jọ náà jíjẹ ẹ̀sìn yóò ti burú jáì ẹ̀sìn ó ti rí bákan ọ̀dọ́ ọ̀fìsì ẹ̀sìn ó ti lẹ̀ àkọ́fìlà àbèsì nígbà náà àyàn máa bẹ̀rù káwọn ọmọ pàdánù ẹ̀sìn Islam láàlẹ́ dórí ẹ̀ ń zèlè bèlè má rí fi fi jísìmì ọgọ́ ìrìzálì kì í ṣètò rí i ìnira kan tí ó sọ̀kalẹ̀ sára ọmọnìyàn. من ذهاب ماله مما يخط عنه خطاياه bí ká sọ pé wo rẹ̀ kan tó fi lè máa tó lè máa ná sójú ọ̀nà ọlọ́run tó máa jẹ́ sábà bíi àìsàn kúrò fún kí èso ni ó sọnù fún un. قال ومما يوضح هذا المعنى ويبينه قوله عليه السلام كانوا تتفر عليه يكي تكي الآن النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم إن اللهم إني أسحال كفيل الخيرات لو أمترى ودعو لك ما شاء ما شاء وترك المنكرات kí lè wá yìnyínà kí lè wá pàtì àwọn iṣẹ́ tí ò dáa wa hubbal masakin kí sì lè máa nífẹ̀ẹ́ àwọn aláìní wa idha aradta fi an-nasi fitnatan faqudni ilayka ghayra muftuni tó bá wọ́n fẹ́ gbèrò fìtínà láàrin àwọn èèyàn bóyá fìtínà ní ẹ̀sìn ni àmì tó jọ. fọkùnrin ilé ìka gọ́yọ́ lọ́mọ fún ni pèmí sọ́dọ̀ rẹ̀ láì kó mọ́ sinmi lẹ́nìkan láwọn tí ó gba fìtínà yẹn sórí. wọ́n mọ lè kiri gbà wá ọ́ hadisi sahih. ọ̀nà àmì sùlù hàdà kọ́lé ọmọ ọ̀rọ̀ dùn lọ́tara àná. anirú ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ tí ó mọ̀rọ̀ ọmọ kòtọ́bù sọ ìrìn àlọ́ ọmọ kọ̀dìdọ̀ aftukú wàtí kọ̀dìdọ̀ ufatukú wàtí olúwa gbára mi ti lẹ wà kẹ́bìrọ̀ sunni ọjọ́ ayé mi ọdún mi ó ti dàgbà sókè ọjọ́ orí mi wọn tọ́ṣọ̀rọ̀ ru'ati ntí tí ẹ máa ń lé kiri láyé ó ti pọ̀ sí fakubúlì ní ilé ìkàgọ́ ìrọ̀mọdọ́ yìí ìwà ìlànà kọ̀sìlì tó bá rí bẹ́ẹ̀ kì í sọ́dọ̀ kí n má jẹ́ ẹni tí yóò ṣàfẹ́kù àbí kí n má jẹ́ tí ó ra iṣẹ́ olórí láre abẹ́ni tí ó mọ sàdékù rẹ̀ wọ́n fama jáwá bàbá rẹ̀ kàṣà hàtà kó mi lọ́rọ̀ sí màhùrà ọlọ́sùn yẹn ó ní Umar bin Khattab ọ̀dẹ̀rẹ̀ tààlà anhu ló jáde láyé ṣùgbọ́n Malik ló gbá yẹn náà wà. أنا ذكر أبو عمر بن عبد الباري في التمهيد والاستذكار الإمام بن عبد البار من التلاوة التمهيد àti tíráwà tó ń jẹ́ al-Istidkar ọmọ wa min hadith zadan zadan bin Umar an alimin kindi ina hadisi zadan ọmọ Umar látọ̀dọ̀ alimin kindi ẹni kuntu jalisa ma'a abi abbas al-Ghaffari abu abis al-Ghaffari ala fathin ó ní mo jókòó ní ẹgbẹ́ abu abbas abu abis alghifari alasafin lórí pèpele kan fọ̀rọ̀ anásẹ̀yà yàtàhàmàlúnà mìíràn tọ̀hún ó wá rí fáwọn èèyàn orí táwọn èèyàn fojú winá inú àjàkálẹ̀ àrùn ọ̀kọ́lá yà kúrú ní ilẹ̀ ó wá ní ìwà àjàkálẹ̀ ọ̀run mímí náà ní kí mi náà wà lára wọn tí yóò máa yóò yóò kó láyé látara àtàrà rẹ̀ lẹ́yìn kúlù ha padà ẹ̀mẹ́ta ló sọ bẹ́ẹ̀ ọkọ alim lam lima takulu hada alim ló ń lọ́rẹ̀ kí ló fi sọ tó sọ yìí alam yakun rasulullahi sallallahu alaihi wa ṣùgbọ́n nàbí sọ pé láyàtàmánà yánà ahadukul mọ́t ṣùgbọ́n nàbí sọ pé mọ́tàmá kú ọ̀nì fa'inahu inda zalika kita'u amalu wala yaruddu fayasta'tu torí pé ó ṣeéṣe kó jẹ́ pé ìparí iṣẹ́ rẹ̀ nìyẹn fàlà ìrọ́dù fàyọ̀sà tẹ́bù kó sì má jẹ́ ní tí wọ́n dá padà má lórí pé yóò láǹfààní àti túbà ibi táwọn ti sọ nìyẹn. ọ̀kọ́lá bu ábèsè ìnàmà sẹ̀mí tu rasulallah sallallahu alayhi wa sallam ẹ̀kú. ìdè yìí gbọ́ táwọn ti sọ ní òní ànágbé òsàn tó sọ bọ́ títí yìí gbọ́ táwọn ti sọ tí ó sì takùn tí wọ́n náà wí. nípa láti sọ pé bá a dé rògbèlè mọ́tò kíkà àwọn ènìyàn máa múra lẹ̀ ẹ máa múra nǹkan mẹ́fà lẹ̀ dẹ̀kú ìmúra tuntun fàhà ẹ múra ìjẹgàba ìjẹ olórí àwọn aláìmọ̀kan àwọn òpè àwọn òpè kan bọ̀ tó bọ̀ wá jẹ lórí lẹ́yìn lórí tó ń gọ̀ bí tó ń gọ̀ tó ń fẹnu họra ẹ̀dó dè wọ́n à ẹ múra lẹ̀ akẹ́fọ́ tó ṣùrọ̀ àwọn tí ó mọ̀ jẹ́ dòǹgárì dòǹgárì fáwọn olórí bíi ọlọ́pàá ẹ máa retí ọ̀fẹ́ máa pọ̀ ọ̀bẹ olè tókù tó bá yá àwọn yóò máa ta ìdájọ́ wọ́n máa ta ìdájọ́ nígbà wàá bẹ kí n ká dáyé láyé ilé ẹjọ́ ẹ̀wá rí wa. wàá sì fáfáà ń bì dà tó bá yá káta ẹ̀jẹ̀ sílẹ̀ kò ní jọ àwọn èèyàn lójú ọkọ̀ tí a tó rọ̀ tó bá ti yà àwọn èèyàn máa jákùn jù wà náṣà àni ìtàkọ̀rọ̀nà kòrán mazamin àwọn èèyàn kan tó wá ń bọ̀ àwọn ẹ̀dá kan bọ̀ tó àwọn mùsùlùmí lọ́pẹ́ wọ́n sọ kòrán bí mizmar wọ́n máa ka kòrán bẹ́ẹ̀ ni pé àwọn olórin jìká àwọn ló ń kọrin àwọn ni kọdìmúnà rọjò lìyìbùníyàwó bíi Qur'an wọn ní sẹnìkan kó bọ bọ sọjọ àwọn mẹwàá lóde pẹ̀lú pé kó wá kọ kó wá ka Qur'an fáwọn kí wọn ka Qur'an yẹn fún wọn wọn wà gbádùn ẹbí orin kò ní gbádùn ẹbí Qur'an wọn ni wọn ìkànnà akọlọhùn wọn ìkànnà akọlọhùn fìkàn ẹ̀ǹkan ti ṣáájú yẹn tẹ́ bá sì wò ó ó lè sọ́kò ní ó lè sọ́kò ní àgbóyè ẹ̀sìn rẹ̀ kéré jù. ìgbà wáyé mọ́mọ́ Ahmad ibn Abi Shayba Tabarani aláìsàn mi gbogbo pátápátá ló gbà wá ọwọ́ sọ̀hí àdìmọ́ bàbá ìbáni sọ pé sọ̀hí ni ó sì sọ ha ẹni kò tábà ti sọ bí sallallahu alaihi wasallam ó gbẹ́lẹ́ tí ń ṣe wọ̀lọ́hìn àwọn òpè àwọn òpè ọmọ ìyá olórí ọmọ ìjọba mú hmm? báyìí ṣe eré lónìí ní pápájú láàrin àwùjọ mùsùlùmí àwọn dòmìnirí ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá tó pọ̀ àwọn èèyàn ta ìdájọ́ àwọn èèyàn máa ń tajà ẹlẹ ká tajà tó àwọn èèyàn lójúmọ́ lónìí ká gígùn bí kò jọ àwọn èèyàn lójú bẹ́ẹ̀ni àwọn èèyàn ti sọ Quran sọ́dọ̀ yìí sọ Quran di nǹkan fáàrí sọ Quran di nǹkan fún apáka ọlọ́kùn sàánù afáàní ọ̀sán yá ti hádà mazidu bayani filifitan insha Allah ta'ala fàdáwádìí bá bú fitna fitna níwájú àtúnṣàlàyé ọ̀rọ̀ yìí a tún ṣàlàyé síwájú sí i. báwo zikiri limauti wọ́n lè ṣe ìdáàdì làwù ọ̀rọ̀ lórí ìmọ̀ràn ti kú àti ìmọ̀múra lẹ́dí kú. النسائي عن أبي هريرة رضي الله تعالى عنه قال إمام النسائي دعوة لا تطهى النبي أدرى أبو هريرة أدرى النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات أكثر ذكر هادم اللذات alábìnrin ẹ pọ̀ lẹ́ni tí ó máa rántí tó máa ń wúlé ọlá tó máa ń wúlé àdùn ẹ máa rántí ẹ lọ́pọ̀lọpọ̀ ní tó máa ń wúlé ọlá tó máa ń wúlé àdùn ẹ máa rántí ẹ kíkọ bá ń dùn tó ń dùn tó ń dùn tó gbẹ́rù yọ̀tọ̀ sosai ba yàtọ̀ yàtọ̀ yìí agbárabaraba ẹni kan wá kú nínú ilé yẹn ìkọsíbẹ̀ sí máa dàrú ìjọba Abíọ́lá ti kú nílé Abíọ́lá ti wó ìjọba Abíọ́lá ti kú ní gíní o ilé ẹ̀ ti wó àwọn Abíọ́lá ń bẹ̀tọ́ lówó lọ́wọ́ o àwọn ọmọdé náà ń bẹ tó ń lówó lọ́wọ́ dáadáa ṣùgbọ́n ọjọ́ tí bàbá wọn ti kú òkìkí yẹn ti lọ òkìkí yẹn ti lọ ikú a máa wúlé ọlá a máa wúlé àdùn sàlámì ni ẹ̀pọ̀ lẹ́jọ́ àwọn ará ti kú yẹn sallallahu alaihi wasallam bàbá ń jẹun wọ̀tọ̀wọ̀tọ̀wọ̀tọ̀wọ̀tọ̀ àwọn ará ti kú o. abẹ́lẹ́ kó ṣàánú wa. wọ́n ní kúlọ̀ là níbi ìbáyé mẹ́ẹ̀ ibùdó mẹ́jà gbà wá tí níbi ìsúná gbà wá ẹ̀yìn ọmọ nàṣà yìí wọ́n wà hàdí sọ sọ́ọ̀hì. على خرج أبو نعيم الحافظ بسناده من حديث مالك من أنس يحيى بن سعيد عن سعيد بن مسيب عن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم إلا عمر بن الخطاب àtọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam síwájú sùn yẹn náà ni alábì ní akṣẹ́rù mi zikiri hadi mi lazza ẹ̀pọ̀ lẹ́ni tí ó mọ̀ ọ́nà ti tó máa ń wúlé ọlọ́tún ń wúlé àjọ. kúrúnà a ní ya Rasulallah òjíṣẹ́ ọlọ́run wà máa hadi mi lazza kí ni tó máa ń wúlé ọlá kí ni tó máa ń wúlé àjọ. kọ́lá lè mọ̀tò. Ànábì sallallahu alayhi wa sallam sọ pé ikú ni sallallahu alayhi wa sallam Ànábì ni ikú ló máa ń wọlé ọlá ló máa ń wọlé àdùn ẹpọlẹjọ máa rántí ẹ ẹpọlẹjọ máa rántí ẹ gbogbo bá ń dùn yọyọyọyọ ọmọ tí wọn ti kú àgbọyé hadith yẹn náà ni pé gbogbo tá a bá ń pílánì láyé ìjẹun pílánì kú máa wọ ẹgbọ́jà mọ̀ tara wa ẹ mọ́ sọ̀rọ̀ kú jàre ẹ̀sẹ̀ rà máa kú ìṣe àní wọ́n máa pílánì ẹ̀ kúrin náà lè mọ́ta lẹ́bi tàfẹ̀rù náà mìíràn hù wà nínú ọkọ̀ mú la kẹ̀kọ́ ìbúdẹ̀ ìsáfù yẹn mọ́lẹ́ bàbá yín àwọn òkè fẹ́ gbọ́rọ̀ kú ikú dẹ̀ lè lẹ́yìn wà ló ti wa pẹ́ẹ́ fa iná gbòmùlà péèkù ìtumọ̀ ayà ẹni pé ikú yẹn ti ṣe kí o ti ń lé wa bọ̀ ó kàn bá wa lókù. So every one of us ni kú ń lé ikú yẹn kàn bá wa ni ni kú yẹn kàn fáàkù mọ́là kò lè mọ́ ó ti lẹ́bí ó kí lábìkú sọ fún wọn pé yóò pààyàn yóò gbẹ̀mí yín o mọ̀láìka kú tó ti gbé tì yín wọ́n ti gbé ètì wá. wọ́n ti designate ẹ̀ fún wa kẹ́sì jáwọn tó ń sùn yẹn tó gbọ́ wá sí. wọ́n ti designate mọ̀láìka kú yẹn fún wa. sọ̀rọ̀ pé ẹ mọ́ sọ mọ́ jà mí níta irọ́. òkúlù nọ́ọ̀sì dá ikọ̀ tìmọ̀ gbogbo ẹ̀yìn pátápátá ló máa tọ ìkú wò kò sí ìyẹn ṣe dàgbà tó tí ó bá dàgbà dé stéèjì kan ọdún mọ̀ tọrọ fún pé oṣù tó gé tí ó bá dàgbà tó bá dé stéèjì kan tó yàn tí kú ẹni tí ò tí kú gan-an ní tó ọlọ́run bá mú mi ọmọ aṣọ àwọn èèyàn tó mi lẹ́gbẹ̀ẹ́ ṣé ká pílánì kú o pàṣẹ nǹkan mọ́ṣáláṣí táǹkọ́ légbè táǹkọ́ gbá táǹkà wò agbọ́dọ̀ máa kọ́ ìtẹ́ náà wò ìtẹ́ mùsùlùmí agbọ́dọ̀ máa mójútó ìtẹ́ tóbi agbọ́dọ̀ máa kọ́ ìtẹ́ náà sílẹ̀. torípé tẹ́yìn gbọ́ ọmọ dé sílẹ̀ kọ̀ọ̀kan ilé ìkẹyìn wa nìyẹn ṣẹ́ni wa inna bikum insha Allahi lahiqun àrẹ́bì ni àbọ̀ àbáyé àrẹ́bì sọ fáwọn tó wà nìkẹ́ àwọn táti táti táti sínsí tẹ́gbé àrẹ́ àwọn náà ń bọ̀ wallahi máa a sì yàn a gbé yàn lọ sí báyìí à ń lọ báyìí àti ìdíkà ẹwọ́n ti dìde o ìkànnà wa tá a sì yàn lọ síṣẹ́ afẹ́sìn náà lọ o torí gbóṣe kí ni ó ti lọ. wọ́n ṣẹlẹ̀ èdè fipá máa ṣe òun dáfẹ́ dánwò ọlọ́ọ̀lá bá jáde ẹ̀ ń gún sọ́mọ̀ lọ ní fàlìyàmù lòdì sí sábàbí ìlà sámá jókòó náà fò sójú sọmọ tó ló fẹ́ lọ bọ́lọ̀ ọ̀bàjà tó fi tó lè ṣe àdúrà nífẹ̀ àdúrà ní pé kọ́lọ̀ fàjà pẹ́ lórí dáadáa kọ́lọ̀ ń já pẹ́ lórí dáadáa ọ̀ o má múra o má dì mẹ́rù o ilé kọ́ lọ́wọ́ síyà lọ́wọ́ àkọọ́lẹ̀ ẹni tí mo jẹ lówó ẹni tó jẹ mí lówó ẹni tó ní àmọ́nà lọ́dọ̀ mi máa kọ́ọ́lẹ̀ àdìsí fún wọn mọ̀rọ̀ lọ́jọ́ lọ́wọ́ sára àánú gómà ẹni alábi sọ fún wa pé kò sí mùsùlùmí kankan àyàfi jẹ́ pé tó bá lọ́rọ̀ kan ọ̀rọ̀ méjì tó fẹ́ sọ kalẹ̀ ìlà wàwàsíyà tó ro ìdáhù àgbẹ̀yẹ̀kọ́ mùsùlùmí yẹn yóò kọ́ wá síyà rẹ̀ lẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn tá a jẹ lówó ẹ̀kọ́ lẹ̀ ìjọlágbájá lówó ìjọpamọ̀lì lówó mọ́kàndẹ̀ mọ́kìkítà mọ́kì ẹ̀ mọ́ọ̀ṣ nípa àwọn tó jẹ ọ́ lówó àwọn tí wọ́n jẹ lówó yẹn gẹ́gẹ́ wàhálà o tí àwọn tó jẹ ọ́ lówó lẹ̀ àwọn tí wọ́n jẹ lówó yẹn ni wàhálà torí pé tó lè dá wàhálà lẹ́nu yẹn lọ́gbìn náà lè kéèyàn náà fàákìrò nìjíkiri hajjimi labat akpèrò nìjíkiri hajjimi labat pàdísẹ̀ ń kọ́ ayé pé ká máa plan bùkù ká fi kúnnú plan wa tá a bá ń design project and design gba pé ah ṣùgbọ́n o ah tí n bá kú along the way o ẹ̀ eh, báyìí báyìí báyìí ẹ̀ ẹ́ bí sí yóò túbọ̀ pé yóò kú lóòótọ́ láti sí i ẹ̀sì sí ọlọ́gùn ṣàánú wa. a ní ibùdó májà gbà wá àtọ̀dọ̀ ibùdó ọmọ radiyallahu ta'ala anhu ba qala kuntu jalisa ma'a rasulillahi sallallahu alaihi wasallam ibùdó máa lọ́dún mo jókòó pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam fa ja'a rajulun min al kùnrin kan náà wọ́n ansar bá وسلم على نبيه صلى الله عليه وسلم وسلم وسلم صلى الله عليه وسلم فقال يا رسول الله عرفنا أن وجيش الله أي المؤمنين أفضل مؤمنين ولداج قال أحسنهم خلقا أي المؤمنين تداج والمؤمنين توالداج ونفعي المسلمين أكياس kódà ìwúrọ̀ àwọn mùsùlùmí tó gbọ́n lórí ló mọ tó ń ṣe lọ́rọ̀ yìí kọ́lá akfaruhum lèlè mọ́ ti zikra anábì sallallahu alaihi wasallam ó ní èyíkéyìí náà àwọn mùmìnì mùsùlùmí tó bá máa ń rántí ikú jù mùsùlùmí tó bá rántí ikú jù òun ló gbọ́n jù wà á sánà fún mi mà bá dà wí sí dáadáa àti mùsùlùmí tó ń pèsè jù tó ń pèsè sílẹ̀ jù fún tó ń bẹ lẹ́yìn ikú ọ̀tọ̀ ní kábọ̀dọ̀ ti kú ọ̀tọ̀ tó wá ní kí wọ́n pèsè ilẹ̀ fún tó ń bẹ lẹ́yìn ikú ẹ̀yìn àwọn ti kú àwọn ti kú ọ̀dà ọ̀dà ṣùgbọ́n kí tó rántí ẹ̀ náà ìpèsè wo ló ń sílẹ̀ fún un. náà bá nàbí sallallahu alaihi wasallam ní ya Rasulullah mọ́ta sáà òjíṣẹ́ ọlọ́run gbọ́ láyé máa parẹ́ anábì ní má àdẹ́ẹ̀dì tẹ̀lẹ̀ ha kágbà parí parẹ́ lónìí kí ló ti kí ló ti kí ẹ̀sìn. anábì ní kágbà parí parẹ́ báyìí báyìí ọjọ́ parẹ́ báyìí kí ló ti pèsè ilẹ̀ kí ló ti pèsè ilẹ̀. ìrìn jẹ̀mọ́ nìyẹn bọ́mọ aláwọ̀ ṣeré ìjọba gbogbo ọgbọ́n yàn lọ́wọ́ gbọ́mọ ó sì lè rántí lọ́dọ̀ rántí ikú òfin ọlọ́ọba akọlùúrà yìí súnà lọ́wọ́ sọlọ́wọ́ ọ̀hún àyọ̀ ọ̀sẹ̀rẹ̀ àtàǹpàdánù ó sì lọ́wọ́ rántí ọlọ́ọ̀ ó sì lọ́wọ́ rántí ikú. so ẹ̀tọ́ gbọ́njú náà mùsùlùmí aktaruhum lil mawti dhikra ẹ̀yìn tó rántí ikú jù wà ahsanuhum lima ba'da isti'dadan ó ń tilẹ̀ tó dáa jù lẹ́yìn tí ó ń pèsè fún tó ń bẹ lẹ́yìn ikú fún ó ní ulaika al-akyas ulaika àmọ́bí sallallahu alaihi wasallam tẹ́ bá ń wá àwọn tó gbọ́n àwọn nìyẹn o tẹ́ bá láwọn tó ń là káyè tó lóye àwọn nìyẹn wallahi òdodo sí lọ́rọ̀ yẹn. káyì. òdodo lọ́rọ̀ yẹn àwọn tó ń là káyè jù àwọn gbọ́ra nàbí yẹn sallallahu alaihi wasallam dábà gbé sórí dábà gbé lórí analyze tó ju sọ̀rọ̀ yẹn. ẹ ẹbí nílà káyè ẹ oṣùgbà ẹ olóko ẹ olódò olọgbà làkáyè máa rí. gbàtó lọ sókun yẹn fíjà bàbá ṣe kọ kí ló mú kí ló ìgbáradì wo ló ní fíjà ọ̀nà àbí ṣe gbogbo tó lóko lọ́wọ́ parí wálé ní wọ́n darí wálé mi allah akpa àwọn èèyàn máa ń jí jáde lọ fi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù báyìí bẹ́ẹ̀ di pàkì wọ́n tó pàkì wọ́n mọ̀ ọ́rọ́ wọ́n tó kùtùkùtù wọ́lọ́ ọ̀rọ̀ bìrì kábà kì í ṣe gbogbo àwọn tán lọ bí tán lọ yẹn lọ́wọ́ padà wọlé láéláé kò pọ́sibú kì í ṣe gbogbo wọn ni fẹ́ẹ́ gbọ́ yé lọ́jọ́ kan pé lójúmọ́ ayé yìí accident ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn kún lásìkò ṣẹgbọn láyé anywhere in the world if accident were given to Allah yẹn. accident máa ṣẹlẹ̀ wọ́n ti fi crash kiri kan kò sí. tí gbogbo ìbáyé wa ológun dé táwọn èèyàn máa ń jagun àwọn èèyàn ń jagun káàkiri ayé ni ìdọ́sù sí ń jagun lélẹ̀ kì í ṣe pé wọ́n bọ́ra wọn lọ́wọ́ fúnra wọn bọ́ para wọn dànù ni. ọmọnìyàn ojú bọ́ sọ ọmọnìyàn kejì ó sì yín bọ́ padà ló ju bọ́ pé àwọn ọmọnìyàn kan yẹn ju bọ́ bùsùn ló sì bùsùn lórí Allahu Akbar ọmọnìyàn ó rí àwọn ọmọnìyàn ẹgbẹ́ rẹ̀ sẹ́kúra wọn jọ túnìkan ṣùgbọ́n kò ní kó ríra rẹ̀ gbọ́ wọ́n ń bá orílẹ̀-èdè tàwọn sọ̀kà ẹmọgbọ́n kan ó sì ju bọ́ọ̀fù yẹn pẹ̀lú mi. Ah! ẹjọ́ bẹ lálẹ́ kì í àbàkọ́lá kó ṣàlù wa. àrẹ́mi sallallahu alayhi wa sallam olébùlẹ̀ ìkẹ́lẹ́ akíyàs kò láyé kárí akíyàs. àwọn tó gbọ́n nìyẹn abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ já wa láwọn tó gbọ́n wọn. wọ́n mọ ní kí ló gbà wá wọ́n ní àwọn tó ń bọ̀ lórí hadith yẹn náà ní báàbù fita níwájú insha allahu ta'ala. يوم الترمذي بقى تعرف عقد الشداب العوس قال قال النبي صلى الله عليه وسلم لا لا يسوي وكذا في بوالي ان problem وبا جمع دادا لا لا يسوي على كيس من دان نفسه يدوب مالني تي وما ينيو دادا ó máa ń gbé ẹ̀mí ẹ̀ sórí òsàn ó máa ń bá ẹ̀mí ẹ̀ wù ú tẹ́mi rẹ̀ bá ṣe ń tó dáa lẹ́nu jẹ́ dáadáa ló ṣe tí o bá ṣe ń tó dáa yóò sọ fẹ́ ni pé o ṣe ń tí o dáa ó ní wàá àmì ìlànà ìmọ̀ bá dálé mọ̀ tó ń tàn tó sì múra lẹ̀ fún tó ń bẹ lẹ́yìn ikú lọ́wọ́lá ájúzu mani àkùrọ̀ adáfáwò hawa ṣùgbọ́n ẹni tó dágara jù ẹni tó yọ̀lẹ̀ jù tó fàjù kó lẹ́nu jẹ́ pé gbogbo tẹ́mi rẹ̀ bá ní ó ṣe láìda yóò sì máa ṣe gbogbo tẹ́mi rẹ̀ bá ní ó ṣe láìda yóò máa tẹ̀lé gọ́ọ̀gọ̀ yẹn a ò ní àlàájízù ìtagara dájú nìyẹn ìdàgbà tàmánà alálọ́ òun náà lẹ́nu jẹ́ pé yóò máa rú títí nǹkan pa Allah náà kọ́lọ́ rẹ̀ tẹ̀lé fún mi a kò sì pé mo ní gbogbo gíní a kò sì bí mọ́tò a kò sì kọ́lé lójú tó wá fẹ́ kì báyìí báyìí ayé ló ti lò lọ. a ah, àwọn èèyàn máa ń fi ẹ̀mí ya pápá láyé yìí. fẹ́ ìtì báyìí yóò sì ya odidi kọ́ńtìrì kan bóòlù ní máa tán rẹ̀. Ah, ṣe a ò ní jẹ president a ah, àwọn mínísítà fún mi lè a àfihàn kan sáà ṣe lè a rẹ̀ máa tán rẹ̀ máa lọ gbájúmọ́ jọ sí a sọ káwọn bọ́ àwọn fẹ̀yìn ayé wa o a ní ká mọ̀ tàn mọ́ nǹkan tó dá o ṣùgbọ́n mọ̀ jẹ́ ẹ̀wọ̀n mọ̀ yẹ kí ìtàn mọ́ yẹn pọ̀ jù alájọ́ mọ́ kó bá wa nìyẹn tàmá níyẹn tó bá ti pọ̀ jù wàhálà yẹn alámi sallallahu alaihi wasallam ó yà dáadáa lifetime last span ọmọnìyàn ni tọmọnìyàn fẹ́ lò láyé ní ọdún box yẹn kò ní kọjá ẹ̀. àti ọmọnìyàn aha ọlọmọnìyàn ló yà kalẹ̀ yẹn àmì sọ̀rọ̀ lọ́wọ́ ya aró méjì sínú ẹ̀ aró kan lọ ogun lọ ogun nígbà tó tí ó sàlàyé yẹn fáwọn sàbẹ àwọn sàbẹ yẹn sọba náà bí fi ya bọ́ọ̀sì yẹn kalẹ̀ àtàwọn arrows yẹn wọ́n sọba náà bí fi ya kalẹ̀ níwájú wọn. ó wá ya arrow kan sínú ẹ̀ arrow kan jáde arrow kan ó bẹ̀rẹ̀ láti inú ó jáde nínú bọ́ọ̀sì yẹn ó wá ya arrow kan ẹ̀mí wá jẹ́ àwọn arrow kan àwọn arrow arrow arrow arrow left and right. àníbi sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀hún ayọ̀ sọ ó ní ọmọnìyàn lélẹ́yìí o kò ní bọ́ọ̀sì lọ ó ní sẹ́ rí àrùn tó jáde yẹn tó gùn lọ́gbọ̀n ara gbọ́n ara yẹn ìtọ́mọnìyàn máa ń fún tó máa fi ẹ̀mí ẹ̀rù gbogbo ayé ẹ̀nu ní tó fẹ́ dà nù áà kò fẹ́ lówó ìdágbòsè bíi Abdulsamadu bíi igbá bíi àwo tó mọ̀ ọ́ lọ tó mọ̀ ọ́ lọ tó mọ̀ ọ́ lọ ó ní àrùn kékeré ìlà kékeré tó mẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí ó ní ájálù rẹ̀ ó ní tí ó lò láyé bí ká sọ pé ọmọ èèyàn ń ro ohun tó gùn bí páìpù ìtọ́jú sẹ́ni ibi tí funfun wà yẹn ó ní tí ó lò láyé ẹ wo tó fẹ́ lò láyé ẹ wo adúrún tó fẹ̀mí ẹ̀rọ kọ́lọ̀ gúúsù àná wa o àníkàn fúlàfà yé wa o. àníkáwọ́ ló ti dàfà yìí anise àníṣẹ́ ẹ̀sìn yẹn ni kó bá bàrà jù ní kíni lẹ́yìn wa onílọ́gbàlá la ya akọbàrọ̀ hamina ma gbà ẹ̀mí wájú olùwà mọ́ sí ilé ayé àdúrà alágbà Muhammad yẹn sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ́rí ededa o plan o pláàni mọ́rò pé pílánì tó ní yẹn ló jẹ́ kó o ní tó ní wàlọ́ ìrọ́ ni. tó bá fi gbogbo bí ẹ̀ mọ́ kúrò ẹ̀ ní ni gbogbo wa bá wá tá a sọ̀rọ̀ yìí gbogbo aláwọ̀ tó pílé lójú òwúrò fún ayé ẹ̀kọ́. pé ìlànà wo. sáà ló wà pílánì pé ó mọ̀ wá mọ́tò wé yìí náà àdínkù mọ́ fòrójú òfurufú tó náà ní private jet ṣùgbọ́n wọn lọ ìyẹn lè fi ọkàn plan pé o fẹ́ fò lójú òfurufú ah kò ní kò ní kò ní ra kẹ̀kẹ́ sí ètò kò ní ra gíní foot one gun ní wọn foot foot yóò bọ̀ fẹsẹ̀ tú kíní kíní kíní kíní káàkiri so ẹ̀sìn ni èèyàn máa ń bàbàrà jù àfẹ́gbébì kan ẹ̀ plan ẹ̀sìn abẹ́lọ́ gẹ́gẹ́ nígbà plan ẹ̀sìn gbàdá yunifásitì àwọn ṣe wà fúnra pé alhamdulilah school àwa yóò akànyàwó akàwé ni àyàwó aṣègé ni wọ́n kàwé ni ìwé kọ́ra wọ́n kàlàyé ṣèjà múra sẹ́sẹ̀ ní àwọn tá a jọ wọ yunifásitì mo mọ nothing less than àwọn márùn tó kú ní wa ká parí tó kú. ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀kíní kan ó ti kú o ẹ̀ súpà kíní kan ó ti kú o ẹ̀kíní kan ó ti kú ẹ̀ ọ̀sán fún pípípí àwọn náà wá kàwé ni wọ́n lọ sí mẹ́nu ohun sọ́dọ̀ tó tó parí ìwé yẹn tó àwọn gbé sọ́kà wọn ẹgbà yẹn pé gbogbo bí tẹ́ bá lọ pẹ́fà fi kọ́kọ́ ẹ̀ mọ́ wa o ẹ̀sìn ẹ̀sìn alhamdulillah ọlọ́run lẹ́yìn àwọn tí ẹ̀ ṣiṣẹ́ ń gbà yẹn alhamdulillah wallahi àwọn tí tájọ ṣe wá sí yẹn fúnra wá ń gbà yẹn inú sẹ̀mí ayé wọn lónìí bá ti mú un sọ̀rọ̀ bátà ń sọ̀rọ̀ yìí ìsẹ̀mí ayé wọn yàtọ̀ pẹ̀lú ibi tó kálukú wọn wà pẹ̀lú ibi tó kálukú wọn dì mú ìsẹ̀mí ayé wọn yàtọ̀ ẹ̀sìn yẹn ń gáìdì wọn lọ ni. alhamdulilah tẹ́ bá sì torí wọn lónìí ìmọ̀ yẹn lè mọ́ lè gbọ́ jìnnàjìnnà mọ́ ṣùgbọ́n ẹ̀ mọ̀ rí pé ah àwọn lè gbẹ̀kọ̀. kọ́nà àwọn ẹ̀rọ tẹ̀sán wa kí ni ń jọ sí bẹ́ẹ̀ ṣe rí yẹn bó ti wà láti jẹ́ kúrò táàkì mọ́ nígbà tí wọ́n múra nìyẹn wáyé tẹ̀lé wọn múra. and tábàjọ ń sọ̀rọ̀ lónìí n tó ga jù náà ọ̀rọ̀ wa ọ̀rọ̀ ẹ̀sìn ni lẹ́yìn ajá mi ayé ayé yẹn sílẹ̀. just little plan adi di fàyè ẹ plan jẹ fàyè ok afẹ gbin kini kan afẹ doing. koko afẹ gbin ẹgbẹ ẹgbẹ afẹ gbàgbàdo ẹ plan ẹ eh, kini kan akọlu láì eh, ẹ òtútù ẹ dàgbàrá yé pọ ẹ ti nǹkan bọ lẹ ẹ tún fèsì ẹsìn sọdí fúnra kòkó ẹ eh, fúnra ọgbìn ẹ fúnra àgbàdo ní mọ̀gá lọ sọ́kè àbí ó bá ló bá àgbàdo wọ̀ ní ebè lọ. yá ah, kágbàdo bá a lè ṣe dáadáa wọ̀ yá torí bèbè ó ní ìdí gbogbo yẹn mọ́kùsókò mo kàn má kọrin oko wa ìdó má rẹ̀ lómi tọ́ba fi lè jí láàárọ̀ báyìí tọ́ba fi lè báyìí yókù di kíni o da tó dé yóò wà dé lálẹ́ yóò àmọ́ jẹun pọ̀ kí ló dé ah ife kó dé ah ayé mo kó ni ah ooo bàbá àgbẹ̀ bàbá àgbẹ̀ sọ̀rọ̀ ààrẹ àtìlẹsìlẹsìlẹsìlẹsìlẹsìlẹsìlẹsìlẹsìlẹsìlẹ ó wàá fààyè ìjọsìn inú gbogbo sẹ́tò ìṣe sọ́rẹ́ kọ́lá ọjọ́ ti lọ. so àlùkáyéṣu nìyẹn ọlọ́gbọ́n nìyẹn ọgbọ́n yìí á ẹ̀sìn láti máa ń ṣe ẹ̀sìn láti ṣe láwọn ọ̀sẹ̀yìn ayé tó just little plans little plans yẹn ọlọ́run ti fọ̀rọ̀ yóò sì máa bá rí kà sí ẹ̀wọ̀n gbígbé ìsáyé tó dùn lọ́wọ́ ní láti mọ sá káàkiri ọ̀tá ìkeke máa túpétúpé káàkiri bí ah ewé ni ah àwọn ni ẹ kàn ara yín lẹ́mọ̀ ẹbí òfin sá kiri náà níbẹ̀ náà lórí ìtòfin ẹ lórí ìgbà owó owó owó owó wọ́n tó sì gbà wọ́n tó sì gbà kúrò lójú títí àmọ́yé ẹni wọn rìn lọ́wọ́ yìí ti lọ ó rìn lọ́wọ́ yìí ti lọ sọ pé sọgbọ́rọ̀ àlùkí àwọn ọlọ́gọ́dẹ èrò débẹ̀ kò bá dá ayé yìí náà ni ayé yìí náà ni ayé ayé ayé ayé o ayé ah ayé o kú kíláàsì o kíláàjẹ o kíláàrí o. sọlọ kó ṣàánú wa o. sọ̀rọ̀ tàmá àwọn tàmá tàmá tàmá tàmá àtàmá jù ìjàrọ̀ pàtì. قال وروى روي عن أنس رضي الله تعالى عنه قال أخبرت عن أنس ومالك وني إن شاء الله بصيبي أكثر ذكر الموت وني فإنه يمحص الذنوب ìbáwílé náà dọ̀ ṣùgbọ́n tó mọ̀ rẹ̀ dáa. aláàbò sọ pé ẹ̀kọ́ lẹ́yìn tí ó máa rántí ikú ṣùgbọ́n ìrántí ikú a máa dí ẹ̀ṣẹ̀ kù fún yàn ẹ bá máa rántí ikú kò yìí kò ní fẹ́ sẹ́ lọ́n kò ní fẹ́ sẹ́ kò ní fẹ́ sẹ́ lọ́n. wọ́n á yóò zìhìdù fi dúnìyà a sì máa jẹ́ kéèyàn múlẹ̀ ayé tó ń kí. lára irinṣẹ́ zohot ó ní zikru ni mouth ṣé ìmọ̀ràn ti kú iṣẹ́ zuud ni ẹ bá wọn rántí ikú yóò mú ní ayé ti pé ẹ̀yà yóò ní tóbi bọ́ torí pé ikú ikú yẹn yóò máa bá ẹ̀rù ikú yóò máa bá fún every time for every point in time. àwọn ọ̀rú ya ánú fàárẹ̀ ìfi sọ̀lọ́mà náà kò kọ́ ìwà yìí náà lẹ̀ ìgbóná tuma yìí náà dà àwọn fáṣí máa ń sọ dáadáa. àná sọ pé káfà abèlè mọ́tì wa ìfọ̀ ikú tó ń wá sí ikú tó ń wá sí fún wa kí ló wá ní kó tó pa ojú gbà ẹ ni kí ló ń ṣe ó ń pòwe fún wa ni. àmọ́ yẹ àmọ́ yẹ ọ̀rẹ́ wa tó ti lọ àìmọ́ yẹ ọ̀rẹ́ wa aláhàpà ọ̀rẹ́ mi kan kú. Ah! that was around uh, 1999 98 or 99 àjọ ń ṣe súnà ní teslim aláhàpà a sì nífẹ̀ẹ́ ara wa dáadáa a fi pìlẹ̀ kan náà aláìka àwọn ibi pé a tó mọ́ láìkì yẹn láyé wọ́n láti ojú ìmọ̀ mo láìkì bí ibi ìtẹ̀sílẹ̀ a fi pi ọ̀lẹ́ òkú pé. ó

ẹ̀yin ìwé mọ̀tò wa máa tẹ́ra wa ìwé ni odojú àlà ó dá ìnàkù akadé ẹ̀gbọ́n tààlà kò sáré ìnàkù kankan mọ́ torí àyìn ìnàkù yẹn ní onígbàgbọ́n náà àkúdà ayà tọ́lọ̀ kó ṣàánú tó kú ọmọ yàyà tí kú bá ti dé ká ó ti tán lórí òtútù fún ikú a máa fọ́ àwùjọ ikú a máa kó sí kíkó léṣe hadimi lazaro alágbèsè ìrẹ́kẹ̀lẹ́ mọ ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́rin gbùgbùgbùgbùgbùgbùgbù ẹ̀tọ́ wájú lórí ilé ẹ̀dọ̀ ìfọ̀ àbùsọ̀ ọ̀bùnú kúgbà pì ẹ̀sìn nínú ojú ìjà yẹ̀wò. ó dà yẹ̀wò àwọn olówólówólówó ojú àpẹẹrẹ ń ké wa mo lọ ilé ẹ̀ ń ké wò ní àbí ní Ìkẹjà torí kẹ́lá àwọn brothers wa dájọ́ lọ school inú estate mko estate ló gbé ní kẹjà wọn lọ kí brother wa yẹn subhanallah àwọn amúmídé ilé mko ọmọdé compound mko compound mko sì ti wù koríko kò sí gádùn àtúmọ̀ tẹ́ǹdì sí i àfi koríko koríko tẹ́wọ̀n pé ẹgbẹ́ eléyìí ah, wọ́n ti gbé e ó ti bẹ̀rẹ̀ tó sùn méjì ṣe pdp ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ sókè wáyé sáàbì rẹ̀ ní mẹ́yẹn sáàbì síndí àti abiola rẹ̀ síndí àti ìyàwó ẹ̀fọ́ kọ́kọ́ kù. lọ́sẹ̀ tí ó bẹ̀rẹ̀ ayé ni kò sẹ́ni tó tó gádùlà koríko kó bá ti jáde ni wọ́n ti gé lórí gbogbo fúláwà wọ́n ti gé lórí gé lórí fúláwà bá wọ́n ti lọ sí. wọ́n pọ̀ kan nìkan sí báwọn kí ni wọ́n ti gé ni o ìdí àrísẹ́kọ́lá ń gbọ́ àbí òde ìdí àrísẹ́kọ́lá ń gbọ́ ṣàgbọ́n ẹni tí wáyé sọ́lá ọlọ́gbọ́n ṣàánú wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in wa assalamu alaykum wa rahmatullahi wa